ìyàwó yìí bàbá rẹ̀ àti bàbá tìyàwó wọ́n ní the same father the same mother. Okay. and uh, yeah, they are cousins. Uh, no no no no no wọ́n ní the same father bàbá wọn ìkan náà ni bàbá kan ló bí àwọn méjèèjì. Okay àwọn bí wíńsì mi àti àbúkàdíjà. bẹ́ẹ̀ bàbá kan ló bí wa àwọn ọmọ yín. èmi bí ọmọ ọkùnrin abukadija bí ọmọ obìnrin. ẹ eh, cousins ni ẹ. ẹ eh, bẹ́ẹ̀ first cousins. yóò wá eh. so ọmọ tèmi ọkùnrin ó wá fẹ́ ọmọ abukadija obìnrin. so nǹkan tí mo fẹ́ béèrè níbẹ̀ ni pé ẹ mọ̀ èmi pẹ̀lú abukadija ẹ̀yàn kan náà lájọ mọ́. ní ọ̀sẹ̀ tó kọjá lọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ because ọ̀rẹ́ mi àwọn èèyàn ń sọ pé ìfẹ́ ra wọn tí wọ́n fẹ́ ra wọn pẹ̀lú ìyàwó wọn pé kò bọ́nà mu. kò bọ́nà mu lọ́dọ̀ Yorùbá but Ìlọrin upwards torí pé jihadu Sheikh Usman ibn Fodio rahimahullah rahmatawasa ó débẹ̀ mm-hmm wọ́n gbọ́ yé wọ́n mọ̀ pọ̀ bọ́nà mu ní tí wọ́n fẹ́ sọ ní pé bí fẹ́ tí nana Fatima àti nana. ẹ yóò wá sheik aman naam aman wọ́n wá mú ọ̀rọ̀ wá pé anabisa ọsàlám àti sayyidina Hamza bilala àná pé wọ́n jọ mú ẹyìn kan and then ìgbà tí Rasulullah sọsàlám fẹ́ fẹ́ ọmọ sayyidina hamza which i don't know. you yapa sílẹ̀ yìí. yóò wá ó yapa sílẹ̀ yìí. ok ẹ ó ti yapa sílẹ̀ yìí. ó ti yapa sí i. ọmọ tó bá jẹ́ pé ọmọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá lọ fẹ́ fẹ́ ọmọ sayidina hamza ló jẹ́ ló pa ńlá lè fi wéra wọn pẹ̀lú tó sọ yìí. so ti yé báyìí nísìn nítorí bóyá bọ́rọ̀ ṣe rí nísìn ni wípé instead kọjá pé ọmọ tiẹ̀ lọ fẹ́ fẹ́ ọmọ àbúkàdíjà yẹn kí wọ́n gan wá dìde pé ìwọ lọ fẹ́ fẹ́ ọmọ ò lè fẹ́ máa rẹ̀ torí pé ẹjọ́ mú ẹjọ́ mú yàn kánná so di eba yìí nísìnyí naam asalaamualeykum ẹjọ hmm. abẹ celebrate ten years anniversary marriage marriage rẹ. àti àti maulid nabi sallallahu alaihi wasallam ṣé gbàdé náà kọ́ nìyẹn wọ́n ní kanú àwọn àfáà ṣe anniversary thirty years mo ní bàdé ni wọ́n ní rárá. bàdé náà ni birthday kini ẹ thirty anniversary thirty years ìgbàwo. tó dá bóyá mọdúrásà àbí nǹkan kan lẹ. number six. kó ato ẹnu àtàrà mo kóró. salamu alaykum Assalamu alaikum. Wa alaikum assalam tala barakatuh. Ah, ẹ jọ sá ní orí ọ̀rọ̀ ọkọtaya ìwọ olówà lórí ọkọ láti gbé ọwọ́ sókè láti lu ìyàwó ẹ̀ àǹdẹ́ kí ni nǹkan tó. tí ò bá kírun tí wọ́n kì í lọ títí tí ò gbọ́ tàbí tó fẹ́ di pé kọ́ máa lára rẹ̀ but kì í ṣe nínà tí ó pa but kì í ṣèṣe sí i tí àwọn tí wọ́n fẹ́ kí àwọn ẹni rẹ ó ṣe ṣé tí báyìí nìsín ìwọ ó permissible ó but kì í ṣe ẹ̀tọ́ téèyàn fẹ́ kí èèyàn lò torí tí ìbá ṣe pẹ́tọ̀ wà fún ni kò ní wá ná Quran wípé tí ẹ bá ṣe wáàsí fún wọn tí wọn ò bá gbọ́ wáàsí tẹ bá ya bùsùn fún wọn tí wọn bá gbọ́ bùsùn kẹ kẹ nà wọn but kì í ṣe nínà tí ó tí ó mú palára wa nínà tí ó pe àkíyèsí sí ni pé ìwọ sì fẹ́ di òfin tí fẹ́ ya tara rẹ báyìí but kì í ṣe tí èèyàn fẹ́ kì í ṣe tí wọ́n fẹ́ kí èèyàn lò gẹ́gẹ́ bá láàyè ṣe wá lọ́dọ̀ òjíṣẹ́ náà sílára sínú àmì lórí rẹ̀ ìgbà tí wọ́n lọ́wọ́ àpàmísíbù àwọn obìnrin tó jẹ́ pé àwọn ọkùnrin tí wọ́n ti wò ó pé àwọn ìyàwó àwọn ti fẹ́ ya tara wọn tẹ́lẹ̀ wọ́n ṣe pàṣán fún wọn gan so ọ̀rọ̀ tí wọ́n á gbó wọ́n á gbòdìyọ wọ́n wá lọ complain fòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá wípé ah òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá wọn ni ó dégun sétí gbọ́ mi o wípé igi lẹ̀ ń yọ ọ́ sí àwọn ẹrúbìnrin tọ́lọ́wọ́n bá fi sí abẹ́ yín báyìí o kìí ṣèṣe sí àwọn abíyì ènìyàn abíyì ènìyàn obìnrin máa ń bàjẹ́ sí wọn lọ́wọ́ ni bíbàjẹ́ ní ti dáadáa kìí ṣe wípé kò ní kírun kò ní ṣe ṣùgbọ́n káyọ̀ obìnrin ní ayọ̀ so lórí dáadáa. eléyìí tí mo rí tí mo fi béèrè question ni pé nígbà tí wọ́n kó ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ mi ó ṣẹlẹ̀ pé mo béèrè lọ́wọ́ ọkọ yẹn gangan wípé ṣé lóòótọ́ ni nígbà yẹn ó tún mú pankẹ́ yẹn lọ́wọ́ tó fi hàn mí gangan pankẹ́ tó tóbi dáadáa náà ni mo wá wò yí pé aṣọ àpàmísíbù láti ṣe é. ọ àpàmísíbù bọ̀dí ní tó ṣe yẹn ṣe ìṣèwọ̀ ẹlẹ́kọ̀ọ́ kì í ti ọkọ tó ṣe yẹn tó tún mú pankẹ́rẹ́ dání yẹn kò kì í ṣèwọ̀ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn ó kó ká tó. asalaamualeykum. waaleykum salaam tula. Dubai. Era Dubai. Naam. Ah, ìbéèrè tí mo fẹ́ bèèrè lórí. ọ oh, gbèsè nù. àpèjúwe ni ẹni ẹni tó bá ṣe bídíà bẹ́ẹ̀ni pé a lè kírun ní ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bọ́n ẹni tó wáyé pé oníṣẹ́ríkù nìkan tí a ah, dẹ̀ mọ́. ṣíríkù yàtọ̀ ṣíríkù àti bídíà ò jọra wọn. Eh. àwọn ní kí a fún ẹnìyẹn ní ìkọmọ́tìlú ọjà kájẹ́ kí ni. ká fún ní kọmọ́tìlú iṣẹ́ ká lọ bá. bẹ́ẹ̀ ká sì kọmọ́tìlú iṣẹ́ lórí. bẹ́ẹ̀ ni o lè má mà. bẹ́ẹ̀ irú ẹni báyìí ẹni tó yẹ pé látara pé takaburu yìí pọ̀ a lè súnmọ́ a lè bá àtàtà ẹ̀fẹ́ súnmọ́ náà kò ní fún aláyè but kí ni. tó bá ni tí ó ó jẹ́rú báyẹn ni àgbàlagbà ló lè lọ bá sọ̀rọ̀. nítorí pé a um, lọ ṣe ìwọ̀kan ní àìpẹ́ yìí níbẹ̀. ok gbèsè nù. a lọ ṣe ìwọ̀kan ní àìpẹ́ yìí níbẹ̀. bẹ́ẹ̀ èmi ò kí ọ̀wà àtàwọn bọ́lá jọ lọ bẹ́ẹ̀ èmi wàá kírun ní ẹ̀yọ ẹni nítorí pé mi ò pọ́n ló máa kírun bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ nígbà tó wá rí pọ́n ló kírun bẹ́ẹ̀ èmi ṣàyè sáṣá èmi kírun lẹ́yìn ẹ̀. kí kò tún ẹ kílé kí lẹ́yìn ẹ̀ kò tún ẹ kí. mo rò bẹ́ẹ̀ but mi kí. no kí wọn kò tún ẹ kí is better. ẹni tí a ní àwọn àǹtí wa kan tó yẹ pé wọn lè wá sí mọ́ṣáláṣí tó yẹ pé àwọn obìnrin wà tí wọ́n kírun lẹ́yìn máa gẹ́gẹ́ bẹ̀rẹ̀ bọ̀tù wọn máa ń tẹ̀lé imam tí imam bá ń kírun. nínú ilé pẹ̀lú ohun rẹ̀ rárá kó kírun rẹ̀ nínú ilé kó kírun rẹ̀ nínú ilé. juma na tó jẹ́ pé um, extension máa ń dé ta. bẹ́ẹ̀ni tó jẹ́ pé ìta tí wọ́n dé yẹn wọ́n máa rí nínú àwọn tẹ́ńtẹ̀lé máàmù tí wọ́n ń fọ́lò. Ah. wọ́n máa rí wọ́n máa rí rárá wọ́n mọ̀ rí. irú ẹlẹ́gbàáta. bẹ́ẹ̀ni. ní nàwáròde. bẹ́ẹ̀ni. pé o fẹ́ gùn dé akọ́gbọ̀n. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. à ń rí i. náà kì í ṣe máàmù lẹ́rìí nínú àwọn tí wọ́n ń tẹ̀lé máàmù. o lọ́jú díẹ̀. wọ́n wà wọ́n ní excuse wọ́n ní excuse ní ìṣẹ̀ra. torí ọkùnrin gbọ́dọ̀ mọ́ ọ wọ́n yé mi bíi sodo kolo tí o ti kàárọ̀ àwọn lọ lọ́dún yìí sáré tó ṣe rí tó yóò dé lẹ́kùn tó jẹ́ pé òró lèyìn ó kírun gbà mí gbogbo òun èèyàn àwọn aláìmọ̀ kan gan ò ní kí o àfọ́lẹ̀ ni holiday situation ẹ wà ní hajj ó kún débi wípé o ò lè bẹ́ǹdì jù báyìí náà lọ o ò tiẹ̀ lè bẹ́ǹdì tó báyìí torí pé èèyàn wà wájú ẹ̀ báyìí ó dẹ̀ wà nínú àlọ́ àlá wọ́n dẹ̀ ń kírun lọ́wọ́ ṣé wàá sọ pé ò ní kírun àwọn aláìmọ̀ kankan ò kí ṣùgbọ́n kí gbogbo bó bá ṣe rọrùn nígbà Sayyidina Umar rudala anu ẹgbà wa pé Sayyidina Umar ó ń gbà tó rudala anu ń gbà tó ń kí irun ẹ̀yìn ẹni tó wà wájú rẹ̀ ló fi ṣe ló ṣe sójà sọ́jà sí ó máa ń dé lẹ́wù ọ̀kẹ́ nínú àwọn ọmọ ẹ̀yà ńgbà tó dé lẹ́tí àwọn àwọn alágbọ̀ọ́yé pọ̀ ń bẹ̀ but ṣé mà gáfàlà máa ń ṣẹlẹ̀ àti pé situation téèyàn ò rí irú rẹ̀ rí wọ́n débẹ̀ kò sí tí wọ́n bò sí bí wọ́n ṣe lè ṣe ju pé kí wọ́n dúró bí wọ́n ṣe dúró yìí náà lọ ìhun dẹ̀ tí wọ́n ti gbẹ̀rún dúró wọn wá hàn bí wọ́n ṣe fẹ́ ṣe olópa kíyèsí wọn sí sọ́lù kọ iní wọ́n ti jẹ́ sọ́kọ́ lọ́kọ̀ so bóyá ṣe iná ni ipá kan ló fi rẹ́ lè ṣe Allahu Akbar Allahu Akbar sami Allahu Akbar sami Allahu Akbar Allahu Akbar Allahu Akbar tí ó fi sálámà because ń pè é bá kí wọ́n bá kí wọ́n tán gan-an ó lè tó bí hour kan káwọn èèyàn tó múùvù débi pé ó rì mú mi ibi síbẹ̀ ń pẹ́ẹ́n bá múùvù báyìí ẹ lò thirty minutes ibi ìsẹ́nu lẹ̀kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì máa súnni bẹ́ẹ̀ sì máa súnni kí gbogbo ara máa kán omi pẹ̀lú ó tún ti jẹ́ ọgbẹ́ǹde àlìkí àwọn kí ẹ̀ tó kí ẹ̀ tó dúró rẹ̀ ọlọ́run ṣe rọrùn fún gbogbo wa náà. Now, now. ní kẹ́ fún opportunity. na obìnrin tó wà náà ṣé ó ní ṣíríkù ló pè báwo ló ṣe báwo ló ṣe mú ṣíríkù má lọ́wọ́. ẹni tá a mọ nísà. la ó ti kọ́ akéwì nísà bá. mú sòrò pé ń ṣe ṣíríkù ṣíríkù bìtàwí àwọn yàní ó tọ́pọ̀ ó sí nǹkan báyìí hádà gẹ́gẹ́ mustahil yà áfẹ́ ẹni tí ń yẹsẹ́ wò ọ̀gọ̀rọ̀ wọn ẹni ìṣìnà ni wọ́n wọ́n sì gbé fúnra wọn ni nínú hadithi muawiya bin hakim as-sulami radiyallahu nípa ẹni tí ńgbà tí ẹnìyẹn sí nínú òrùn ó ṣe ó ní yahamakallah àwọn yẹn ń fojú nà wípé nínú òrùn torí pé òun ṣe gbà fúlàmù gbà yẹn ni wọ́n wá tún sọ pé ẹ̀dẹ̀ ń fojú nà mí èèyàn sín mọ́dẹ̀ kí lórí irun again ah! sọ́mọ àwọn kírun tán òjíṣẹ́ lọ́sàá àṣìlá ni tá ń sọ̀rọ̀ nínú òrùn ó níbi ìkílẹ̀ gbéhùn mi ni ó ní ṣùgbọ́n nígbà tó ń rúnra láti sọ pé òun ni ó ní kò bú òun òun orí a ẹni tó mọ̀ yẹn kọ́ bí irú yẹn rí sallallahu alaihi wasallam sọ fún wípé ọlọ́run ọba là ń bá sọ̀rọ̀ irun lélẹ́yìí kò yẹ kí ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ̀ bá a ṣe ṣe ṣe gbogbo àwọn àlàyé yẹn ó nìyẹn wá fóun ní courage láti béèrè míì wípé ya àwọn ìbéèrè tó mú wá ìbéèrè ni tọ́jẹ́ yìí pé ó pàtàkì gán fún umar ó ní mo ní arábìnrin kan dúdú ni ọmọ bá mi dára ọwọ́ adéńjọ́ kan ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ gbé ẹran mi jẹ ìbínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn wá gbé mi mọ́ wá gbálé tí ó ṣubú lulẹ̀ ọkàn mi wá ń bàjẹ́ ṣé tí mo bá tú dúdú lẹ̀ dúdú ẹrú ṣé ẹrú èèyàn dúdú náà tánmà ó ṣe tánmà ìròrí wípé <laughs> ojúṣe lọ́sọ̀lá àṣọ rẹ̀ rárá tẹ̀sí ìṣúrò yìí ké haramu ni láàyà ojúṣe náà àṣọ rẹ̀ sí yẹn báwọn. ó ní lọ́ọ́ pè wá ìgbà tó pè dé ó ní ń bọ̀ bá wà ọ̀nà àwọn ó ní fi sámà ọlọ́wà lókè ta ni mí. ó ní Rasulullah òjíṣẹ́ náà àṣàlà ní ẹ̀tẹ́ká fa innaha mu'mina tú ilé ilẹ̀ o tó bá fẹ́ tú yàn lẹ̀ láti fi tán tú ilé ilẹ̀ tó rólùgbàgbọ́ òdodo tó ń túmọ̀ sí pé kíni àwọ̀ ara wa ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ àkídà wa ò ní kíni níbi ẹ̀gbà wa mi yọ sọ níbi àlàyé mi táwọn afáyọ̀ wọn sọ pé ah, tó o bá fẹ́ mọ bú dúdú dúdú ní ojú rẹ̀ yìí ṣé kó o fi nǹkan gun ọyọ dànù kó pààrọ̀ rẹ̀ sí funfun tó bá di funfun tó rí na pẹ̀lú ẹ̀ mọ́ oríṣiríṣi ma wọ́n á béèrè yìí pé nínú wa àwọn kan máa ń ṣe hat hatu wípé a fẹ́ ṣe nǹkan nísìn ká wá fọwọ́ lálẹ́ o ká máa fi ẹ̀pẹ̀ ṣeré láì sọmọdé ṣé èèyàn náà mú un òjíṣẹ́ náà àṣìlá wa sọ wípé ànábì ọlọ́run ọba kan wà tọ́lọ́ fi irú èèyàn rán ẹni títí ẹ bá ṣe kò ń gẹ́ ẹ tànábì ń kó ṣe títa lọ́fẹ́ ṣe kò ń gẹ́ ẹ tànábì ń so òsùlùbù ni ní fífi kọ nǹkan ṣé àwọn pé ìtọ́lá ọba fi rán ó ti pa gbogbo nǹkan rẹ sóun ṣe é. láà so but àwọn wọ̀nyẹn wọ́n á túmọ̀ sí pé wọ́n wá tú ọ̀rọ̀ yẹn sí pé ọ̀nà hikima ni hikima gan ni wọ́n máa ń pè tí ọba ti tó ọba ti rìn ní gbègbè rẹ̀ wá ní ìwọ kankan o o o rìn náà hikima ah, asafurula àwọn èèyàn wa lókè lọ sí wẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ̀bà ti hùn náà dáadáa ọkọ̀ dáadáa tí wọ́n fi ń jà ọ̀kan nínú nínú wọn wọ́n rò pé eyín ní fi ṣe hikima mo ní hikima lọ́dọ̀ tàwa onísúnà ó ní ah ṣé wá kí n kọ́ ní nǹkan kan mo ní kí ni wọ́n fẹ́ kọ́ mi ń dà gbogbo ètò ń ṣe yìí àwa náà mà jẹ́ kí n fi kan hàn ọ́ nínú tó ti gbọ́ kó o fi mọ̀ yìí pé gbogbo eléyìí la ti dànù torí pé kò sọ́nà ń bẹ̀ kò sọ́nà ń bẹ̀ ọ̀nà àánú ní ọ̀nà ṣìnà ní. àwọn ẹni ọba fi fún mi gan wọ́n máa sọ wípé sórí ń dáwọn ń ṣe orí ibú ni o máa báwọn bẹ náà ọba lọ́wọ́ àwọn o ìwọ wá tẹ̀ bàtì ọlọ́run fi ṣe sábàbí náà òun náà jáwọ́ ń bẹ̀ ọjà ọmọ ẹ̀ torí nítorí òun rò pé bóyá òun kò kaka, hikma la máa ń pè kìí dẹ̀ hikma ismu ni rẹ́rù musam ọkọ̀ tí wọ́n fún tí e ṣe ọ̀nà ànú ni ọ̀nà òpònú ni kìí sọ̀nà àmà so ọ̀gọ̀rọ̀ wọn máa ń ṣe táwìlì bẹ́ẹ̀ tí wọn ọ̀dà kàmọ́ tí wọn ò ṣe fẹ́ nú so ẹni tí ó bá wọn lọ́rọ̀ yóò jẹ́ ẹni tó mọ tó lè gbé wújà kalẹ̀ so ti yé báyìí ní sìkè ṣẹjọ anybody tó fẹ́ lu agídí tí wọ́n mọ̀ wòye pé ìwọ tó ọ̀dà kan torí ọ̀gọ̀rọ̀ wọn wọ́n ka oríṣiríṣi wọ́n ka oríṣiríṣi ní ọ̀kan nínú tíra sheikh muhammed nasir al-Albani sọ pé wọ́n kó gbogbo ẹ̀jọ́ wọ́n ṣe wọ́lọ́wọ́lọ́ ọ̀nà tí ò ti ẹ̀jọ́ má tọ́jú ọ̀nà òjíṣẹ́ náà àzá lẹ́ pé ó súnmọ́ kúfùrù gan ju ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà mọ̀nà lọ mú ń bọ́ òṣòlò rọ́mìlì mú ń bọ́ òṣòlò hikma gbogbo ẹ̀ pọ̀ lọ́rẹ́ pẹ́tẹ́ bá tí wọ́n ní tíra lọ́rọ̀ rẹ̀ gbogbo àgàgà wọn tí wọ́n bá lọ sí misra tí wọn ò rìn ní agbègbè àwọn onísúnà wọ́n kọ́ dáadáa wọ́n àwọn pé eyín gángan làwọn fi ń jáfa pé à wá eyín ni wọ́n fi ń ṣiṣẹ́ ṣe iṣẹ́ àná ni iṣẹ́ haramu ni ẹni tí máa ń fi ti irun jẹun iṣẹ́ náà ní jẹ kọ́lọ́wọ́n yàrá yàrá so wàá kò sọ̀rọ̀ àǹtọ̀. bẹ́ẹ̀ ni sà ìmáàmù ni ó kí ní Friday ọ̀dọ̀ wa tó máa ń ṣe wútúbà ní Friday Friday bọ̀tọ̀ wá kọ́jú pé a ní ṣùkọ́ papọ̀ mọ́ a lọ síbẹ̀ láti lọ bẹ̀ ẹ́ bí mo ṣe wá jókòó abẹ́ àga tó jókòó sí bí ojú mi ṣe lọ báyìí mo rí àwọn kòkòrò dúdú báyìí and then ìkòkò kéékèèké báyìí and then ewé jẹtujẹtu nǹkan kan báyìí nínú basket kékeré máa rò pé kí ni a fẹ́ pélé yẹn yàtọ̀ sí pé yẹn nǹkan kò sí nǹkan ṣé lé yẹn náà ò kì í ṣe. kó wá lágbo lòún ṣe nǹkan. tọ́ba lágbo lòún fẹ́ fi ṣe nǹkan. náà bẹ́ẹ̀ ni. ọ apáti oh. pé wọ́n ń tẹ̀yẹ̀ pẹ̀ so irú àwọn yẹn kedere so irú àwọn yàrá rèé chanting rukiyan ọfọ wa èyí tó gbórí jù náà ọfọ wa ayati kùrùsì èyí tó tún tẹ̀lé làwọn ayati tàwíìzàtì yòókù kí ló jíṣẹ́ lọ́sàn àṣàlàn sọ ó ní kúlúwàláwò ahad kúlẹ̀ àwùdù bí fọlọ́kù kul a'udhu bi rabbin nas ma yata'awwazu al-muta'awwidhu bi mithliha ọkọ̀mọ̀ kan rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní kul wallahu ahad kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas kò sí nǹkan kan tẹ́nìkan fi ń wáṣọ lọ́dọ̀ ọlọ́run ọba tó tó mẹ́tẹ̀ẹ̀ta mujarab mujarab ọ̀kan nínú àwọn ọmọ àyà kò sí tí wọn ṣe sí tán wọ́n rí odidi màálù mọ́lẹ̀ nítorí tiẹ̀ gbogbo wọn ni aburú yẹn tún ṣẹlẹ̀ sí wọ́n wá fèsì ẹ̀ kí lọ́ọ́ máa lò ó ní wàláhì òun ò tiẹ̀ mọ̀ pẹ́ǹsì kankan òdodo dẹ̀ ni wọ́n ní nǹkan kí lọ́ọ́ máa fi ń wá aṣọ rí ó ní wàláhì wọ́n máa fi kúlù wàláhà kúlù ọ̀zọ́fẹ́lẹ́ kúlù ọ̀zọ́fẹ́lẹ́ wọ́n máa fi ń wá aṣọ rí wọ́n ní péré ó ní kò péré tòró nákàlì tòjíṣẹ́ lọ́sàn àṣálà lè tó fún wa. pọ̀tórí wípé a ti rìn jìnnà nínú àìsí lórí ọ̀nà tí a bá ti sọ ọmọ wípé sọ̀wọ́ eléyìí náà <clears throat> ọ̀kan nínú àwọn ọmọ àyà òun náà orin náà ṣìrìkì àtìrí tẹ́lẹ̀ <clears throat> wọ́n á pàdé lóde pẹ̀lú eníṣírìkù kan <clears throat> but òun pọ́fúlà ju oníṣírìkù lọ eníṣírìkù wa bà lọ́wọ́ lọ́wọ́ máa ń sakó sínú. mùsùlùmí ni kò kò islam dáadáa ọwọ́ ẹ̀yin afa ẹ̀ wá gbà ń ọwọ́ òun mọ̀ ń kó sínú wọ́n dẹ̀ ká kúlù wọ̀lá kúlọ̀ọ̀dọ̀ wọ́n dẹ̀ bá fi pa ọwọ́ dẹ̀ ń padà ó ewu wọ́n sọ fún ó ní péré wọ́n ní kò jù báyìí náà lọ muslim tó ó yẹn gidi ni gbogbo tí wọ́n gbé káàkiri lójó ṣé ẹ rí ní ni òjíṣẹ́ lásán àṣàlám ó gbà pé lọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dẹ̀ jẹ́ pé lọ́dọ̀ fún wa téèyàn bá rò wípé ọ̀nà kan wà téèyàn gbà lé mórí bọ́ nínú ewu yàtọ̀ sí tọ́lọ́run bá fi lójíṣẹ́ náà sílẹ̀ sọ́lá ní tó ń sọ ni wípé òjíṣẹ́ pé ntí kí mùsùlùmí ó ṣe ni pé kó tún ìgbàgbọ́ rẹ̀ nínú ọba adẹ́dà ṣe kó dẹ̀ mú tí wọ́n ti fún wa pé lẹ̀ kó mú lò òsín kankan àwọn wọn bẹ̀ ọ́ mùsùlùmí bẹ́ẹ̀ nìkan àfọ̀bàdé dà Allah subhanahu wa ta'ala ẹbí àgbà Allah subhanahu wa ta'ala ni mùsùlùmí máa ń bẹ̀ pẹ̀lú tọ́ọ̀bọ̀ ọ̀rùn yìí náà dẹ̀ ni suratul ikhlas amma ọ̀zọ̀tà tó àníyàn rẹ̀ ṣe a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad. gbogbo àwọn tí ó kún yẹ̀yẹ́ ni so kéèyàn ọ̀gọ̀rọ̀ wọn ọ̀gbọ́yé àáfàá míì gan ọ̀gbọ́yé torí àwọn tá à ń pè láàfàá yìí wọ́n lọ lé kéwú lóòótọ́ wọ́n lè ka àrọ̀bíyà bọ̀tún ò ní ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ ìtọ́fàánù so ní táwọn fi ń já àfàánù so tá ẹ bá fẹ́ pè wọ́n sákìyèsí ẹ jẹ́ kí wọ́n gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní irin iṣẹ́ wọn ò ọgbọ́n àwọn ọmọ ẹ̀yà àwọn ọmọọṣẹ́ irinṣẹ́ kù káàtó torí pé kí ni àràbíyà ò yanjú lọ títí ó dẹ̀ pàtàkì kéèyàn tún àràbíyà rẹ̀ ṣe kó yanjú torí èdè Qur'an ni èdè sunna ni ó gbọ́dọ̀ yanjú ibi tó pàtàkì sí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó ṣèṣe sí kan nínú àwọn oníbídí àwọn ọmọ yìí pé n tó ṣe yìí ẹ̀rí wà fún ṣùgbọ́n wọ́n fẹ́ dójú tì torí wípé táwọn ọba dójú tì àwọn ò ní rí jẹ nídìí bídí àwọn mọ́ wọ́n máa gbógo fún enísúnà wọ́n bá ní ẹ kéwú ẹ dẹ̀ máa fẹ́ fọwọ́ lálẹ̀ kí lẹ̀ rí tó ṣe yẹn ó ní anwail an an ọmọ àdìsí yẹn á pẹ̀lú sanadi rẹ̀ bó ṣe wá ó ní wọ́n á mú nọ́ọ̀sì yẹn wá ń tó ń tẹ̀lé nìyẹn.

gbogbo gbèsè ayé rẹ̀ kéwú ló fi ké làṣẹ wàkàdì balaga min al-umri yìí ètìyà ó ti ń ó ti ń kọjá ó ti ń kọjá seventy ẹ pé ó lè pè mí gbogbo gbèsè ayé rẹ̀ lọ́wọ́ fi kéwú àwa ń sọ̀rọ̀ ó ní ṣé mo ní bẹ́ẹ̀ ni kéwú ṣé mo kéwú lóòótọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní kéwú ah, close over fifteen years tó ti ń mi tẹ̀ mí mi ti ẹ̀ tí ì sin bẹ́ẹ̀ mi <laughs> ti dàáyé so pátá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tọ̀rọ̀ ti dà báyìí òsùlùkù téèyàn wọn gbà báyìí ní ìlò báyàtọ̀ ojú mi lọ lọ́jọ́ orí ẹ̀jẹ̀ mi ní gbogbo ẹ̀ ṣe kí ni bàbá nọ́ọ̀sù yìí ni mo fẹ́ kẹ́ ẹ bá ṣàlàyé ó ní nọ́ọ̀sù káwákágbọ́ tí mò ń sọ yóò ti jọ ọdún méjìlá o táwọn àsọ pé bóyá ó ti pẹ́ ní tá à ń sọ yìí o tí ẹni tó lè ṣe irú báwọn ṣe mi tí ọmọ yìí pé ìgbájú ni ó kó fẹ́yìn mo bá dẹ̀ ó ní kàwá mo bá dẹ̀ kà ó wá fẹ́ máa tú ló mo ní mm-hmm. mo ní Ibn Hajar sọ ọkà mo ní Sheikh Muhammad Nasir náà lọ́wọ́ ń sọ báyìí ó ní dákẹ́ tíṣà mi ni mo ní alhamdulillah mo ní wọ́n sọ báyìí àwọn ikú náà sọ báyìí wọ́n wá ní wàá wọ́n bó o lọ ṣe ṣe náà mo ní bó o ó ní ah, mo fẹ́ lò fún ọ ní mo jẹ́ ní nǹkan ọgbọ́ o. mo fẹ́ lò fún ọ ní bóòlò ṣeṣe mo ní àwọn tátà tata ń gbọ́lẹ̀ já gbọ́ràn mo ní àjókòó mistake dẹ́n ṣe nù ẹrù àjókòó mo ibi ọ̀sẹ̀ nǹkan ti fún yàrá ọ̀rọ̀ sọ nísìn mo ní ìta tọ́lọ̀n fi kún fún wa ẹ̀yin ò wọ́n ni mo ní alójú inú mo ní ìwé tí ń jẹyìn kò jẹ àwa tírí fún tinú ẹ̀dọ̀ rẹ̀ mo ní iṣẹ́ tí wọ́n rán yín ẹ̀ àgbàlagbà ni ó ní mo fún ọ láṣẹ sọ gbogbo ohun tó yẹ kó o sọ mo fẹ́ gbọ́ wá sí wọ́n láì bàtà wa ṣe tán ọlọ́run ṣọ ọlọ́run fàlùbáríkà ọlọ́run ṣọ alálọ́mọ aláfà ọ abẹ́rẹ́ ìdàkùn láfà. ẹ wo bá a ṣe ń pò níta pò é ṣe few hours o ara rẹpẹtẹ ni wọ́n kéwú but ṣe mà manhaj yẹn kò sí ń bẹ̀ a lè rí nínú àwọn ọmọ ìyá wa náà kò síbi tí wọ́n ti lè kọ́yàn ní kéwú tó yẹn jù lórí gbọ́mọ̀ ẹ̀yà ayé lẹ́nu bíi mamlakata arabi ti Saudiya but a rí nínú ọ̀pọ̀ àwọn ọmọ wa tí wọ́n lọ wọn ò mú kí ó bọ̀ wá ilé tí wọn ò ti ẹ̀rìn mọ́ kí ó pàápàá wọ́n jà ń bá àmọ́ náà ọ̀gọ̀rọ̀ wọn látara wípé kí ni wọ́n fẹ́ kí wọ́n jẹ́ mọ́lẹ́ẹ̀sìn lágbègbè wọn ni láti tún nǹkan ṣe ṣùgbọ́n èyí tí wọ́n ń ṣe níbẹ̀ ó bàjẹ́ ju ẹni tí ò lọ́bi kankan lọ. Ah, mojú ẹnìkan mọ́ ní ah, àfa alágbájá ń bẹ lágbègbè wa ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ní àfa mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní à àwọn aláwo làwọn bá ti ń bá rìn táwọn bá lọ inú ilé rẹ̀ oríṣiríṣi orí eku orí ẹja ẹ̀ làwọn bá ń bẹ̀ afáàlẹ̀ rẹ̀ pé mo ní ọ̀dà tẹ́ ẹ bá débẹ̀ ẹ béèrè àwọn nǹkan báyìí lọ́wọ́ rẹ̀ wọ́n dẹ̀ lọ lóòótọ́ bóyá ṣe fẹ́ ṣe gbàgbé gbogbo ń tọ́ ọkọ ó ti ju gbogbo jíjà kìí tí wọ́n ṣe nìkan àwọn gan ni wọ́n tún wá igi kọdọrọ tí ń dáná rú fún àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣègbìyànjú lójú sọ́nà mùsíbà tọ́rọ̀ bá ti dà báyìí ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú ilé mooru ẹ̀dẹ́ nítalẹ̀ kíní kan ò tún so kí èèyàn àtúọ̀ ọlọ́run ọba dáadáa sí i ọba àmọ́ ṣe náà á wà náà. salaamaleykum wa rahmatulah. wa rahmatulah salaamaleykum ya salafi. bákan fi kún. na. wa sábàkún lọ. ami ayi. na ẹ ìbéèrè mi gbé gẹ́gẹ́ ọ̀rọ̀ tẹ̀ mú wa. na. lẹ́ẹ̀kan láti ṣe àlàyé ọ̀wọ́dà yìí. na. nípa pé ìmọ̀ọ́mọ̀ tọkùnkùn. bẹ́ẹ̀. lápèjúwe gẹ́gẹ́ ọ̀rọ̀ yìí sọ pé tabari kan kan kan táwọn rí lẹ́lẹ́ lulẹ̀. bẹ́ẹ̀. wọ́n gbà pé jíwèé tí ẹni tí àmọ́ pé ń jára bèrè lé bẹ́ẹ̀ ó bá mẹ́rin dání bẹ́ẹ̀ ó mú ẹyẹ funfun <laughs> ẹyẹ ló mú dání bẹ́ẹ̀ ẹyẹ tó mú dání a lè sọ jasmin pé ẹyẹ yìí súnmẹ́ pa jẹ ni àwọn ẹbí bọ̀ nǹkan ni kò yé wa bẹ́ẹ̀ tó tó ti yé wa ní káfílẹ̀ káfílẹ̀ yẹn ẹ̀ sọ̀rọ̀ lónìí bẹ́ẹ̀ sẹ́kọ́lọ́gbọ̀ wa ń sọ lẹ́sàn máa ṣe ọ̀rọ̀ fún yín náà kẹ́tí máa fẹ́ jẹ àkíyèsí fẹ́ pè onípípa pé a máa dáadáa ló ń gbà mí pé àwọn òfin alùbíyà àwọn kó dẹ̀ máa wò fẹ́ gẹ́gẹ́ àlàyé tẹ́ mú wáyé kọ́ ló bá san lẹ́sàn àgbáyé yìí ń gbà pé ọgọ́rọ̀ wọn ò mọ nítorí èmi èmi náà mo sábà wò pé ah tí mo mọ ẹ tí mo mọ tí ẹ fọ àwọn ọmọ nǹkan àwọn ìrìn lẹ́mọ̀ àti àgbàtà nǹkan àwọn ìwà wọn ṣe kátó kátó dẹ́sẹ̀ pé ṣèjì fóònù ọmọ àti àgbẹ̀ wa ń bí ẹ̀yà wa wò alámbá àwọn kékeré báyìí. dákun mú sùúrù ẹni tí mo ń sọ yìí pé àfáà ni ó gbogbo ayé kéwì gbogbo ìdíyẹn ti kéwì láyé ó kí ń bẹ̀ ó Misra ó kí ó ní Madina ó kí ó ní Makka ó kí ó Riyadh mo wá fẹ́ fẹ́yàwó ó ní kí ló kọ ọ̀yá rẹ̀ mo ní kí lè fẹ́ fi sí sọ mi mo bá ní wẹ́ lágbájá lo kọ ọ̀yá

ó ti gba àkídà tó báyìí mọ́ ni ah òjijì nínú àsìlámù ó ti kọ́ àní ìsìkára ẹ̀ ó tún lè fẹ́ ṣe barakallahu ntọ́sán barakallahu so ó possible àgbọ́yé ọ̀tọ̀ èèyàn lè lọ kọ́ má gbọ́yé wọ́n fún un ní gbogbo òní ah a lè mẹ́sìn lọ sódò sá a lè kàn pa kó mú mi wàláhi mamlakatil arabiyyati saudiya kò sí orílẹ̀-èdè kan tó gbìyànjú lórí ìmọ̀ ẹ̀sìn tó wọn lórí ayé yàtọ̀ sí pé wọ́n kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ wọ́n ń sanwó fún wọn wọ́n ń fún wọn ní tíra ọ̀fẹ́ tí wọ́n bá ń bọ̀ nílé wọ́n ń sanwó fúláìtì wọn tí wọ́n bá ṣe tán wọ́n ó kó gbogbo tíra téèyàn fi já àfa àwọn ó kó fún wọn tó bá jẹ́ pé ṣé ń lẹ bó ṣe yẹ kó lọ ni àwùjọ ò ní rí bó ṣe rí kọ́lọ́n bá tún gbogbo wa sí. nam hmm. nǹkan tí wọ́n wò ní pé irú bẹ́ẹ̀ tá máa ṣẹlẹ̀ láwọn ọmọ sì bẹ̀rù péjú èrò èmi ẹni ẹ̀ tápà ni sẹ̀wọ̀n àwọn ẹ̀rọ pọ̀ di olókọ́ mi. wọ́n máa ń pa ẹ̀yìn dáadáa. olókọ́ wa màá dà di máa ń kékeré máa ní ká wo sálámù sí sẹ́kìnì kan àlọ́ àmàlọ́ba ń gbà ìwọ̀ta ní kéèké. pàtó wà ní gbẹ̀mí náà ṣe lẹ́tọ̀ ọmọdé ah, bí ìgbà ìlà kóra lè kí mo gbà yẹn. Ah, wá bá ń ṣe lẹ́tọ̀ ń bá sọ lórí ẹ̀yà kọ́bùdù hmm. kọ́bùdù sọlá wọ́n ní dákẹ́ ó bá dìde ó bá òkè sáàjì ń dákẹ́ náà àwọn afọ àwa ni mọ́ ó bá ní ṣé wọ́n ní kí a ṣe báyìí wọ́n ní kò sáàníyàn mo ní ẹ kò sáàníyàn ló tọ́ ìgbàníyàn wà ṣùgbọ́n àti ń wí bẹ́ẹ̀ ó ní ah wọ́n ti ka kìtàbùlà àti kàrí mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ only forty years only forty years kò di amúnimọ̀ nkari ó ní wọ́n àti mọ́mù wájọ ká bá ká máa nira gbogbo abáka kò yé mi mo ní kò yé eré òní. gbàtí wọ́n wá ní pé tí wọ́n tó pé tí wọ́n bá gbọ́ sáyà ṣé tí wọ́n bá kọ́ sí ọ̀run báyìí ṣé kò ní ah! mo ní oṣù akọ mi. ẹni mẹ́rin mẹ́rin gbé mo pé ibẹ̀ àmọ̀ṣẹ́ ìgbà tó dé sèjì kan tó di pé wàhálà yẹn pọ̀ mo pé ah kí n bẹ̀ kan kó mọ́ṣáláṣí kí n mọ́ lọ wọn láǹkà tó gbọ́dọ̀ sí ń gbà yìí má kúrò má kúrò sórí òní kúrò tí omi bá ń kán tó tó tó tí ò wá yìí ibi tí ń kán sí tó tó tó tó ń yóò yìí máa lápá ń bẹ̀ díẹ̀ díẹ̀ títí títí tí tí ó fi di wípé ok lébùté mẹ́ta mọ́ṣáláṣí nàwárò yẹn irú nǹkan báyẹn ṣẹlẹ̀ wọ́n ṣáà máa ń wò ní pé àwọn onísúnà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ wà ń bẹ àwọn tí wọ́n wá láti ibi ìgbèríko bídà àwọn ni wọ́n ń já àfáà ń bẹ àǹtẹ́lẹ̀ fi ń já àfáà ní pé wọ́n ń wòṣẹ́ but ntí tí wọ́n fi yàtọ̀ díẹ̀ ní wípé bá ṣe ń wòṣẹ́ tó yìí ntí wọ́n ka ọ̀nà aṣẹ́ wíwò kún ni pé ọ̀nà oúnjẹ àwọn lélẹ́yìí but wọ́n ń lọ lé kéwú wọ́n ń ka askari gẹ́gẹ́ bó ṣe kọ́ ẹ̀ wọ́n ń ka muktasar khalil nǹkan gbogbo báwọn tó jẹ́ fíkì ìmáàmù Málìkì fine ìrún wa ní problem wọn ò wá mọ̀ bí wọ́n ṣe yanjú rẹ̀ mo wá ní ó wà nínú Mukhtasar Khalil wípé báyìí báyìí la ṣe yanjú rẹ̀ but àyìn tó sọ yẹn àwọn hadith báyìí ni ó yanjú ẹ̀ bá a ti sọ̀rọ̀ tán báyìí wọ́n bá bá mi ṣáwọn lè máa gbé tíra mọ́tẹ́sẹ̀rì wa kí n máa kọ́ àwọn mo ní kò sí problem wọ́n bá wá díẹ̀ díẹ̀ mo wá pe ọ̀kan nu wọn mo ní ètò ìjọ lórí wọn sọ́ọ̀mọ̀ pé iṣẹ́ wíwò jẹun haramu ni ẹni tó bá ń dẹ̀ ń wo iṣẹ́ jẹun báyìí tó báyìí bá báyìí kú ó ní kéèsì níwájú ọlọ́run bá ń jẹ́ èdè là ń sọ òkè sí yorùbá o lọ́wọ́ ni mọ̀ àfáà ní jẹ́ báwọn ó ní sáwọn ṣàdúrà káwọn ọmọ kù báyìí káwọn dẹ̀ change ó ní àwọn ti rì sí wọ́n yẹ ti rì sí lóòótọ́ àwọn kọ́sítọ́mù àwọn èè ṣe wọn ṣe ṣúdẹ̀ǹtì àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ìgboro tó jẹ́ pé wọn ò ní gbọ́rọ̀ súnà irú àwọn àáfàá tí wọ́n fẹ́ gbọ́rọ̀ wọn nù tí ó bá wọn wọṣẹ́ àwọn tí owó kan wọn ò ṣe é dá àwọn èèyàn ńláńlá tó yẹ pé èyí gan ń jẹ́ kí ó ń fún àwọn náà oúnjẹ ìsìndìrajì fún ọdún wọ́n fi máa wọ pé à kí làwọn ìkíni wọlé bá wọn sọ but ọ̀gọ̀ọ̀rọ̀ wọn èyí tó ń kéwòn nu wọn ẹ̀rí ọkàn jẹ́ wípé tó ń ṣe ìjánu ni tó wọ́n máa ń sọ dáadáa ọlọ́mọ pa àwọn sí ìkíni ọlọ́mọ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáàmì gan kí wọ́n tó ṣe anything wọ́n lọ yẹ̀ wò anything wọ́n lọ yẹ̀ wò tó ń bá wa ń sọ̀rọ̀ wọn sọ pé ah kí lè fẹ́ sọ fún wa àwọn àfa báyìí tí wọ́n ṣe ní àfa báyìí tẹ́lẹ̀ you know àwọn kan sọ fún mi pé ah, ṣé mi èmi rí ìdáta làájà mo ní kí n jẹ́ báwọn oríṣiríṣi wọ́n náà wọ́n náà báyà pọ̀ tó yẹ kó o takò àkídà bí ìgbà téèyàn bá dẹ̀ ti tákìdá bá ti wọ́ bí ìgbà téèyàn ń gbin nǹkan sínú ẹ̀ka ni ṣáà lẹ̀ka ṣáà pé ká tó gbin nǹkan àkọ́kọ́ kílẹ̀ àlẹ̀ náà ìkílẹ̀ ààrẹ yẹn onakida níta bá wá gbìn sí yóò rinlẹ̀ dáadáa yóò ṣiṣẹ́ láwùjọ bá a ti fẹ́ kó ṣe but wọn ò kílẹ̀ ààrẹ yẹn gbogbo wọn àwọn àwọn tí wọ́n ń gbé pọ̀ náà ni wọ́n fẹ́ rí ìsìláàmù mọ́ kò possible kò possible tó bá ti dà báyìí ọ̀dọ́ gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ́ tẹ̀ lódodo but yóò ṣe bìlẹ̀ hikmah. wọ́n mọ ìzẹ̀tì hasana pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí ṣe pẹ̀lú ìjàgídíjàgan la ìgbà tó bá yá gbogbo àwọn wọ̀nyí ó kù ńlẹ̀ nǹkan change ẹni tí máa ti ń pèpè kì í ẹni o jíṣẹ́ bọ́lọ́wọ́ bó ṣe wá gbé wá ó ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم بالبأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله bàtà àwọn sáábẹ òjíṣẹ́ lọsàn àṣọra lọba yìí pé ah ńgbà wo ni ìrànlọ́wọ́ de bá yà rọsùlọlá ó ní nasrùlá ìkọrí wàlàkìnnẹkùn tẹsítà àjèlò ìrànlọ́wọ́ Ọlọ́run bá kù sí dẹdẹ but ẹnkájú ṣé nígbà kan a lè rí ibi mọ̀sájìdì báyìí pé káwọn ọ̀dọ́ wa kóra wọn jọ wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ àkídà wọ́n ń sọ̀rọ̀ kìíní bó <laughs> so díẹ̀ díẹ̀ tá a rí yìí àmọ́ṣe ọlọ́run ọba ni kọ́lọ́ọ̀bá mọ́sáàjì ó gbòòrò àwọn tí wọ́n ṣe sárábì rẹ̀ kọ́lọ́wọ́n bá pọ́n lé láyé ní àti gbangba ẹjọ́ bíndàlì kíámà kọ́lọ́wọ́n bá tí èèyàn máa ń páyà ní bóòlù ẹ̀yìn ó ṣe jẹ́ kọ́lọ̀ ń jẹ́ kẹ́yìn ọ̀dà àjòjú lọ wàláì so ó gba sùúrù ẹni tó bá ti jẹ́ dá ìyá sẹ́lẹ̀fì ó gbọ́dọ̀ gba sùúrù yóò ní tẹ́fẹ́ bó kò ní kèé ṣe ń téèyàn ṣe pẹ̀lú kanjú kèé dẹ̀ ṣe ń téèyàn ṣe pẹ̀lú kọlẹ̀ bóun ṣe ń kà á lọ́mọ mu lò mímúlò pẹ̀lú àti fi wójú rẹ ọlọ́run ọba lọ́ọ́ máa bẹ̀ẹ́ kókó sí wọn nínú kọ́lọ́run ọba ó fi ṣe ọ̀run fún gbogbo wa so pẹ̀lú eléyìí nǹkan change yóò change sí dáadáa kọ́lọ́run yóò ṣe ṣèjú wa là ń bẹ̀ náà. asalaamualeykum. Ah, ah, ah, torí nọ́mbà wa lọ́ọ̀rẹ́ ọkọ̀ yẹ kó fò ya eh, mo fẹ́ tọrọ kankan ni. fadal. ni central mosque àdúgbò wa. níbo central mosque ní pọ̀ ìbẹ̀rẹ̀ central mosque àdúgbò wa. ok tọrọ ni fi ń béèrè pé eh, eh. central mosque àdúgbò wa. Eh, nípa ọ̀rọ̀ sọ̀lá ó ṣẹlẹ̀. Na. so àwọn èèyàn ṣùgbọ́n yé imọ́ọ̀mù mosque yẹn imọ́ọ̀mù wa wọ́n then kọ́bùlà tẹ̀gbẹ́rù then ẹ̀ẹ́dẹ́kọ́ uh, nam so gbogbo àwọn ọ̀jọ̀mọ́ gbogbo wọn wọ́n misunderstand the. ṣé ó ṣàlàyé fún wọn kó tó ṣe. nam ó ṣe fún wọn. wọ́n ṣàlàyé wọ́n á mú practical yà so wọ́n wá ṣùgbọ́yé so débi wípé àwọn tó jẹ́ haúsá wọ́n pọ̀ náà torí pé wọ́n máa wá kírun bẹ́ẹ̀ torí súnà because àwọn èèyàn wọn máa ń àwọn Hausa ẹ̀mọ́ àwọn Hausa láìkì ibi tó ti máa ríran wọn kí dáadáa. bẹ́ẹ̀. so now some of the Hausa ń sìn ọwọ́ bá mi wípé ìmọ̀ọ́mù yà á já ara something kìnnìkan kìnnìkan sí mi ò dé mọ bẹ́ẹ̀ mi ṣe máa. tíra lè yín ó gbé lọ. Hausa ṣàlàyé fún wa. tíra ni ok ìbè kí ni wàá ní request ẹ báyìí. ẹ bí a lè wá ṣe tape kan tó pé ẹkọ lè ha fún wọn. mo lè appear sí wọn. Ah, ok mo lè appear sí wọn appearance yẹn máa better tape lọ́dọ̀ haúsá o. ok appearance kọ́ máa bẹ̀rẹ̀. wọ́n ní sí wọ́n ní sí separate group àwọn kan wà ní ìtàbí àwọn kan wà nínú. àsìkò tí àkójọpọ̀ bá máa wà tí gbogbo wọn jọ máa wà papọ̀ ẹ jẹ́ kí n gbọ́ máa pè àṣẹ. wọ́n promise pé àwọn ò ní lọ kí wọ́n bẹ̀ mọ́. náà kí wọ́n wá kí wọ́n torí ní nǹkan kan gẹ́gẹ́ bó ṣe sọ <clears throat> wọ́n láìkí ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ tí ó bá mú ẹ̀rí wá ó wà nínú hadith báyìí ó wà níbí báyìí ó wà níbí báyìí pàápàá jùlọ kubul ní nàìjíríà fún baba Albani rahimahullah rahmatan wasi'a ó tètè wà ń bẹ̀yẹn tọ́ba ti ní kó sọ̀rọ̀ wọ́n á ní pé Albani sọ́ba wọ́n á ní tẹ́ẹ̀tì wọ́n á ní ẹ̀rì jẹjẹ ẹni tó odindi àádọ́ta ọdún nínú láìbírì kò sẹ́yìn kankan àfiri àfàdís <laughs> wọ́n máa sọ bẹ́ẹ̀ tọ́ba ti sọ̀rọ̀ àwọn ti parí nù kí ló sọ so tọ́wọ́ wọn sífọ́tù sọ́lá wọ́n ti kà á wọ́n ṣe gbogbo ẹ̀ ó ti dá wàhálà lẹ̀ wàhálà yẹn ti sẹ́tù níbí ó sì ń dá wàhálà lẹ̀ ni wàhálà ò ti sẹ́tù wàhálà náà bọ̀tíọ́mà eh, àwòkú wèrè kò yé máa ń ṣe mọ́kànmọ́ já ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ̀kan eh, aláìmọ̀kan àti wèrè ọ̀nà wọn ń papọ̀ tó bá ti ń gbé tuntun dé wọ́n rò pé ibi tá a ti dé ibẹ̀ ló parí sí sísọ sílẹ̀ hadith sahiha number six six hundred and four tẹ́ ẹ bá chẹ́kì six hundred and four gbogbo àwọn àlàyé yẹn gbogbo ẹ̀rí tẹ́nibọ́dì fẹ́ lò wọ́n ti kó wa wọ́n ti ṣàlàyé ẹ̀ pẹ̀lú references hadith six hundred and four ẹ má chẹ́kì ṣámílà o torí ṣámílà disadvantage tí mo rí tó níní ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ mi ò kún kò kún tó most especially lórí iṣu yìí mo kọ́kọ́ gbé ah, ṣé kí n tiẹ̀ ṣe bá lórí rẹ̀ àbí nǹkan yàtọ̀ sí bá a ṣe gbọ́ ni mo check inú ṣámìlà lines tó fi ṣàlàyé ọ̀rọ̀ ojú láìrí márùn lọ péèjì mẹ́ta ni bàbá fi ṣàlàyé rẹ̀ nínú sísílẹ̀tọ̀ àti sọ̀yẹ̀ ọ̀kan nínú àwọn tòlábìlì elim mo wá gbé hàn mo ní ṣọ́ra láàyè ó ní bẹ́ẹ̀ ni mo ní fáìdà wo lọ fẹ́ mú àmẹ́ ó ní òun ò rí fáìdà mu lọ mo ní jẹ́ ká wá lọ síbi tí original book wà mo wá ṣe ọ wá káwọ́ mọ́ rí pé subhanallah mo ní ẹni tí ò mọ̀ nísìn tó bá takú sí pé ah ó ti wà nù shamila tí ò lọ sí hard copies mistake tí ó ṣe nìyẹn ìgbà tó wá ka inú hard copies ní lọ́wọ́ pé subhanallah lọ́sẹ̀ tó wá gbọ́n tá nǹkan sọ gan ayé but inshallah àwọn ọmọ ìyá wa tó ń sọ yìí ẹ wá time ẹ wá time ẹ dẹ̀ kí ìmáàmù láyà wà á lẹ́lẹ́ àwọn àyímọ̀ ẹ kì wọ́n láyà ẹ kì wọ́n láyà dáadáa pé wọ́n máa hálẹ̀ láàmú kọ́lọ́wọ́n bá tó ọ àmọ́ àmọ́ sún pẹ̀lú nùsùsù àní sọ pé kí nùsùsù kí wọ́n sún tẹ̀lé wa kọ́lọ́wọ́n kọ́ àmọ́ ṣe.